bá jí iná dáadáa kó ló máa ṣàgbọ̀ ọpẹ́ wa. gẹ́gẹ́ bí a sọ fún wa pé àwọn ìbánisọ̀rọ̀ wa máa tẹ̀síwájú ní ìlú padà inṣàlá yóò bẹ̀rẹ̀ náà nìyẹn ẹjọ́ ìbá sọ̀rọ̀ náà ni ustaz abdulrasheed hashim tí ó bá sọ̀rọ̀ nípa etiquette and rulings of Ramadan àti pé àwọn tó ṣe bá ètò tá à ń ṣe lọ́wọ́ yìí náà ni àwọn ni the relevant future scholar kí ló bá wa ràn wọ́n lọ́wọ́ ká máa gbọ́ wa lọ بسم الله أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته a dá ọpẹ́ ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama. abẹ ọlọrun ọba àlékè ọlá gbogbo àwọn ìgbìyànjú wa lọ́sàn àti lóru nínú oṣù Ramadan oṣù alálùbáríkà kọlọ́run kó gbà níjọsìn lọ́wọ́ wa kó ṣe wá lọ́mọ àlìjánná kọ́mọ ṣe wá lọ́mọ ọ̀nà bí àìsàn coronavirus bó ṣe ń dààmú gbogbo ayé òun náà ni tó fà á tí gbogbo mùsùlùmí tí kálukú ṣe ń rò pé iṣẹ́ ọlọ́run kò gbọ́dọ̀ dúó tíṣẹ́ ọlọ́run ọba wa ní dúó a sábà àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run nínú tá a sì lè fi bá wọn sọ ọ̀rọ̀ ọlọ́run ọ̀kan nínú ẹ̀ náà ni social media nígbà òkú já sí wípé kálukú wa náà láti do ní android phone èyí táwọn ò fi wá mọ ohun tí ò dáa nínú rọmọbọ́ọ̀nù irú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a máa ń ṣe káàkiri láwọn àyè nínú ìlú ká nígbà tí ò sí àjàkálẹ̀ àrùn ni ni àwọn ọmọ ìyá kọ̀ọ̀kan ti wá ń rò wípé tó àsìkò táwọn bá ti ń láwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí àjọ máa ní àdéhùn ibo làwọn ó ti wá máa gba ohùn wa sílẹ̀ táwọn ó sì láǹfààní àti fọn ká lórí ẹ̀rọ ayélukára àwọn tó ṣètò ilé àwọn TFS Ọ̀yọ́ State branch ní Ọ̀yọ́ State tiwa ń bì àwọn ni wọ́n ṣe ètò yìí kọ́lọ́n kó bá ní san àwọn àjọ yìí ní ẹ̀san olóore kí ni àkọlé tán fún èmi tí wọ́n ní kí n bá wọn fi sọ̀rọ̀ ní èní òun náà pè ní Ramadan ahkamun wa adabun àṣé kí ni àwọn rulings and etiquette of Ramadan àwọn ẹ̀kọ́ wo àtàwọn àdájọ́ wo ló rọ̀ mọ́ ààwẹ̀ Ramadan. a rí pé àkọlé yìí kò tí ì léètì kí ló fà tí ọ̀jẹ̀ kò tí ì léètì náà ni pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ààwẹ̀ Ramadan òun náà ni a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ààwẹ̀ Ramadan ó di márùn léni ńgbọ̀ jẹ́ kọjọ́ tó lọ òun la bẹ̀rẹ̀ ààwẹ̀ Ramadan kọ́lọ́hún kó gbà níjọsìn lọ́wọ́ gbogbo wa ẹ̀yin ẹrúsìn Ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ àwọn nǹkan tí àkọlé yìí kó sínú pọ̀ wákàtí kan péré la sì ní ìyẹn ò ní jẹ́ kí n máa parabulate ìní máa ṣẹ̀ṣẹ̀ fàṣíkò wá ṣòfò àwọn knockout mohima àwọn important points wàmọ̀sá ìlú mohima àwọn issues tó pàtàkì eléyìí tí mo ti kọ àwọn kọ̀ọ̀kan sílẹ̀ ń bẹ̀ a máa mú wọn ní kọ̀ọ̀kan tá a sì máa ṣe àlàyé ẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfẹ́ẹ̀sìn gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe á tún máwọn ìtọ́jẹ́ contemporary issues nínú àwọn ìbéèrè tó máa ń pọ̀ táwọn èèyàn máa ń ṣe kí ni o tí wọ́n máa ń béèrè pẹ̀lú yọ̀ǹda ọlọ́run á gbìyànjú láti yanjú àwọn eléyìí náà kọ́lọ́n kó tọ́ àwọn gbogbo wa sọ́nà. alákọ̀ọ́kọ́ nínú ibi tá a ti bẹ̀rẹ̀ dánilẹ́kọ̀ọ́ yìí òun ni hukumu sọ́ọ́mì rọ̀mọ́dọ́n ìdájọ́ gbígbà àwẹ̀ náà gangan àáfàá ní kò mú wàhálà kankan dání àwọn àfẹ́ẹ̀sìn ẹnu wọn kò lórí pé gbígba ààwẹ̀ Ramadan ọ̀ranyàn ni gbígba ààwẹ̀ Ramadan ọ̀ranyàn lọ́lọ́run ọba àlékè ọlá ṣe ẹ̀rí ẹ̀ wà nínú Quran àti sunna anabiwa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú ọlọ́run ti ní àyà tí gba àwọn àfa ayé tí wọ́n máa ń kà tí rọmọdọ́n bá bẹ̀rẹ̀ ẹnìkan ò ní fẹ́ sọ̀rọ̀ nípa ìdájọ́ àwẹ̀ kọ́ wa sọ pé ní ka àyà òun kò sẹ́ni yẹn ni mo kọ ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ ẹ gbà mí gbọ́ tẹ́ ẹ gbà pé èèyàn máa ń ṣe nǹkan torí kíkó gbogbo oríkèríkè ara dúró gẹ́gẹ́ bí àáfàá wa aliyu bùnà àbí tọ́lì bùrọ̀dí aláàánì àti àáfàá wa umar bùnà khattab gẹ́gẹ́ bí wọ́n ti sọ wípé ààwẹ̀ kìí ṣe mínà tọ́ám wà ṣàrọ́ọ̀bì wàhádà wọ́n ní kìí ṣe àìjẹun àìmumi nìkan òun làwẹ̀ bí kò ṣe wípé gbígbà àwẹ̀ kíkóra dúró níbi kíni o níbi ìta lè pè ní alágùwù àwọn ọ̀rọ̀ ọbú wàlkẹ́bíbù irọ́ pípa wàlbápìl àti tó bá jẹ́ nǹkan àbàjẹ́ wọ́n léléyìí òun ni tá a lè pè ní ààwẹ̀ yóò wà á jẹ́ láti gbàtà lùfàjárì bá ti yọ mintolo ilfajr ìlàgòrò bishams láti gbàtà lùfàjárì bá ti yọ báyìí tí ó fi di pé òrùn wọ̀ àsìkò tá a fi máa ń kóra dúró tá a máa ń kó ẹnu dúró fọ́lọ̀ nìyẹn kìí ṣe pé kákẹ́kọ̀ọ́ ara dúró nìkan àbí ká kó ẹnu dúró nìkan òun láàkà kún ààwẹ̀ rárá o bá a ṣe ní jẹun tá à ní mumi tá à ní súnmọ́ wa bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ wòwò kú o a gbọ́dọ̀ sọ ìsọkúsọ a gbọ́dọ̀ wíwìkúwì a gbọ́dọ̀ sọ́ra fún ọ̀rọ̀ ẹ̀yìn àti gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú nǹkan tí ààwẹ̀ tó kó sínú àǹfààní tá a bá ti wá gbọ́ ilé ìyé pẹ̀lú ntọ́lọ̀ fún rẹ̀ sọ nínú Quran ọ̀ranyàn ni ká gbààwẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo sọ́jà sí wípé ó ti bàlágà jama onítọ̀ ń ṣe kí ni o ó bàlágà ọ̀ranyàn ni kó gba ààwẹ̀ ọ̀ranyàn òun ni kó ń tàn gba ààwẹ̀ tó sì jà sí wípé kèé ṣe pọ́ wà lórí ìrìn àjò tó bá jẹ́ obìnrin kìí ṣe pé wà nínú nǹkan oṣù táwọn obìnrin máa ń ṣe kò sí inú ẹni tó lóyún kìí ṣe pé lóyún sínú bákan náà kìí ṣe obìnrin tí ń tọ́mọ lọ́wọ́ kìí dẹ̀ ṣe ẹni tọ́já sí pé àárẹ̀ tó ń ṣe kò jẹ́ ó lè gbà àwẹ̀ ẹni tí àwọn eléyìí bá ti ṣẹlẹ̀ sí kọ́mọ̀ pé ọ̀ranyàn ni kọjá sí wípé kóhùn ó gba àwẹ̀ a gbọ́dọ̀ gbọ́ eléyìí yé lẹ́yìn bàtà bá ti gbélé iye àdìsí àfọwọ́ abdullahi ọmọ umar radiyallahu anhuma àdìsí ẹlẹ́ẹ̀kẹta nínú àrùbáyínà nàwáwíyà anabi sallallahu alaihi wasallam ó ń sàlàyé fún wa pé buniyal islam ala khamsin ìsìláàmù wọ́n mọ́ lórí òpó márùn-ún ni ó ń sọ nípa five fundamental pillars of islam ọ̀kan nínú àwọn òpó yẹn òun ni wàsọ́ọ́mì ramadan gbígba ààwẹ̀ rọ̀mọ̀bọ́ọ̀n adúpẹ́ tọ́lọ̀ ń ṣe àwa ní mùsùlùmí tá à ń gbá ààwẹ̀ ntọ́lọ̀ ń fẹ́ ká ṣe òun náà là ń ṣe yẹn kọ́lọ̀ ń kó gbà níjọsìn mo ti sọ pé wákàtí kan la ní níta àtìfẹ́ sọ̀rọ̀ ni pé rọ̀mọ̀bọ́ọ̀n àkàmún wà àdáàb gbogbo alamọ̀ pé wákàtí kan ò le tó kò ní jẹ́ kí n máa wéṣẹ̀ àsìkò lórí àwọn tí ọ̀fẹ́ kan mú issues dání ní nukutọ alákọ̀ọ́kọ́ níta sọ ń bẹ̀ ni pé kí ni hukumu sọ́ọ́mì rọ̀mọ̀bọ́ọ̀n ìdájọ́ ẹ̀ ní pọ̀ranyàn ni ọ̀kan nínú òpó Islam òun ló sì jẹ́ kí ni ó jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ báwọn tá a gbọ́dọ̀ lọ gbọ́yé. nǹkan ẹlẹ́ẹ̀kejì nínú tá a ra sọ torí àwọn mọ̀sáìlù tó wà ń bí ilé ní mẹ́wàá tá a fẹ́ yanjú tá a sì máa mú ní kéékèèké tá a fi mánéjì àsìkò wa. ṣùbútù ṣáàrì Ramadan bó o la ṣe máa ń gbààwẹ̀ àwọn nǹkan tí ò mú wàhálà dà nínú ẹ̀sìn àwọn èèyàn ti fẹ́ fi ìfẹ́ ẹnu ẹ̀yàmẹ̀yà ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ìmọ̀ fi pé èmi ò jù ọ́ ìwọ ò jù mí àwọn èèyàn ti fẹ́ jẹ́ ọwọ́nú ẹ̀sìn téèyàn ọba dẹ̀ sọ́ra èèyàn ọ̀dọ̀dọ̀ ọlọ́run ọlọ́run jẹ́ kó yé pé mo rán yín kọ́lẹ̀ ń ṣe Muhammad ń gbé sẹ́rán ti ṣàlàyé kí látún wá máa lòfẹ́ inú àwọn àfẹ́ẹ̀sì ní ká lọ mọ̀ tó bá já sí pé ààwẹ̀ tọ́lọ́run ní àgbà la fẹ́ gbà o a máa ń bẹ̀rẹ̀ ààwẹ̀ bí ahadi amroin bí ahadi amroin pẹ̀lú kan nínú nǹkan méjì òun la fi máa ń bẹ̀rẹ̀ ààwẹ̀ ṣùgbọ́n ó ṣe ni láàánú pàápàá ní sẹ́ńtúrì tí gbogbo nǹkan táyé ti lajú yìí tí kálukú ti mọ bí nǹkan ṣe ń lọ ká tún wá máa gbòòrùn àwọn nǹkan tí ọmọ fi hàn pé ah, àwọn àfẹ́ ẹnu máa ń jáde o kọ́lọ́ǹkọ́lá èmi àti yín níbi ìfẹ́ ẹnu kọ́mọ̀jẹ́ kí ṣàìtọ́n kọ́mọ̀jẹ́ kọ́ jẹ wá lérè àáfàá ní tàbá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ gbogbo ẹ̀yin mùsùlùmí pàápàá ní ọdún yìí ká lọ gbọ́ yé gbogbo àwọn tó lò fẹ́ ẹnu tí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ ńjọ́ Thursday kèé ṣe àwẹ̀ tọ́lọ́hún pa láṣẹ àtẹ̀yítànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó ní ká gbà kìí ṣe bó ṣe ní àgbà òun ni wọ́n fi gbà bákan náà àwọn tó bẹ̀rẹ̀ tí wọ́n ń sátidé pàápàá nílẹ̀ Yorùbá àti wáyìí táwọn náà ti mú lẹ̀ pé ìjọ báyìí làwọn bẹ̀rẹ̀ àwẹ̀ tó ráwọn ò lè rósù ìjọ báyìí àwọn ò lè rósù ìjọ báyìí kìí ṣe irú àwẹ̀ tọ́lọ́ àtànájì sallallahu alaihi wasallam tí wọ́n ní kágbàlẹ̀ yín náà gbà yẹn kí wàá nírú àwẹ̀ tọ́lọ́ àtànábì rẹ̀ tí wọ́n ní kágbà torí pọ́lọ́n ti jẹ́ kó wa nínú hadithu kudusi pé asọ́ọ̀mù lí wàhánà àjìzì bì àwẹ̀ èmi ọlọ́run ni mo ní o èmi ni màá dẹ̀sẹ̀ san fáwọn tó bá gbà á lóbi sí wípé ládá mélòó ní bẹ́ẹ̀ bí àwẹ̀ kò sẹ́ni tó lè sọ ọlọ́run ló mẹni tó já sí wípé bó ṣe gbà àwẹ̀ kò jẹun bó ṣe gbà àwẹ̀ kò mú mi ń kọ̀rọ̀ bó ṣe gbà àwẹ̀ kò máa wo fídíò bú ní YouTube ọlọ́run lọ́mọ ẹni tó gbá àwẹ̀ gidi ni ló fi já sí pé bá a ṣe ń gbá àwẹ̀ yìí kìí ṣe láàdá kan náà là gbà wájú ọlọ́run ẹlòmíì rẹ̀ ìlọ́po ìlọ́po ìlọ́po ni ẹlòmíì sì ọlọ́run náà fún ní láàdá pé ságbà jẹ́ ń sinmi tọ́ra àwẹ̀ jẹ́ ń sinmi wà fún ní gbà <clears throat> jẹ́ kí n sinmi ẹ̀mí Ramadan ahadi tá a bá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ rọ̀mọ̀bọ́n lè tọ́lọ̀ ń pa wá láṣẹ nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni rúyàtú hilali rọ̀mọ̀bọ́n àáfàá ní rírí ìlétésù rọ̀mọ̀bọ́n ìgbà wo láwàá rí nígbà tí ṣáàbàn tó di twenty nine jàmọ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ agbọ̀yé nínú Islam gbogbo oṣù méjìlá tá à ń lò Muharram Sofar Rabiul Awwal rọ̀bí ùsáni jùmọ́dà wúlá jùmọ́dà fáníyà rọ́jàb ṣàbán rọmọdán ṣàwàl dùlùkádà àti dùlùhíjà gbogbo oṣù méjìlá yìí kèé pé thirty one bákan náà kèé jẹ́ twenty eight ibi tí disparity tẹ́ẹ̀tì máa rí yàtọ̀ láàrin bá a ṣe ń ka oṣù tìsílám àti oṣù ètí wọ́n ń fi òrùn ká nìyẹn oṣù ti islam either twenty nine or thirty nínú kó jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n àbí ọgbọ̀n jama sóyè àbí òye ọdí òye wọn ni káwọn lè ṣe ọdí ọgbọ̀n. kí àlàyé tá à ń fẹ́ lọ òun ni wípé ààwẹ̀ ti islam nínú kó jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n oṣù tàbí kó jẹ́ ọgbọ̀n òun ni ti islam. tá bá ti wá gbọ́ yé kò lè jẹ́ thirty kò sì lè jẹ́ twenty eight twenty nine or ló máa jẹ́ tó bá ti wá jẹ́ nínú méjèèjì yẹn á wà wò pé níjọ́ tó di twenty gbogbo mùsùlùmí tá bá ti ráwọn èèyàn kan fardu kìfáyà làwọn àáfàá pè kìí ṣe gbogbo ayé kọ́ wọn ní owó sù kìí ṣe gbogbo ayé ní owó sù tá a bá ti rí òǹkà tó wà sufficient tó wà enough tí wọ́n bá ti lọ wá oṣù àwa mùsùlùmí yòókù àyèsè ẹlẹ́sẹ̀ níwájú ọlọ́run ọba àlékè ọlá kí ni nǹkan tá a ṣe ni wípé tá a bá wá ti gbọ́ ìró ayétirújára wọ́n ń sìn kódà ní nàìjíríà ti wà yìí náà dó lọ́dọ̀ tiwa nàìjíríà ó máa ń pẹ́ díẹ̀ kó tó di pé sultan wọn á kéde ṣùgbẹ́ni tó bá mọ bí ṣe ń lọ tó ń lo íńtánẹ́ẹ̀tì tí wọ́n bá ti rọ́ṣù national moon sighting committee wọ́n ní facebook page facebook page ẹ̀ tó bá mọ́nítọ̀ rẹ̀ èmi náà máa ń mọ́nítọ̀ rẹ̀ dáadáa lásìkò tí wọ́n lọ wá oṣù wọ́n ò ti gbé àwòrán àwọn tó lọ wá oṣù bẹ́ẹ̀ pé wọ́n ń wá oṣù o tó ṣòpá àwọn kan wá oṣù kéde ẹ̀sìn rọ̀mọ́dán nìkan náà máa ń ṣe bẹ́ẹ̀ ẹni tó bá máa ń mọ́nítọ̀ national moon sighting committee ti nàìjíríà wọ́n ní twitter handle náà wọ́n á gbé e bẹ́ẹ̀ kó tó di pé sultan kéde lọ́dún yìí àwa ti màkì wọ́n ti rọ́ṣù torí pa mọ́nítọ̀ rẹ̀ jẹ́mọ́ tó bá ti ṣẹlẹ̀ pé ṣàbánu pé twenty nine tóṣù bá ti jẹ́ rírí à ń bẹ̀rẹ̀ ààwẹ̀ rọmọdọ́n òun nìyẹn jẹ́mọ́ mo rò pé léyìí àbí òye kìí ṣe pé ààwẹ̀ tá a kéde láago kan ọ̀sán pé ọ̀la là ń bẹ̀rẹ̀ ààwẹ̀ o ẹ bẹ̀rẹ̀ ààwẹ̀ ẹ̀yin mùsùlùmí ọlọ́run níjàwọ̀ gbarú ààwẹ̀ bẹ́ẹ̀ táyì lọ bá ọlọ́run tọrọ́ lọ́run là ń wáyọ̀ nú ẹ̀ keese ṣe ìyọnú èèyàn jama nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn nígbà tí ṣáàbà ń bá pé twenty nine wọ́n wo a sì máa ń wo oṣù kò bá ìlú lè ni kó tó di pé mọ́gírìbù ó tó torí pé tóòrùn bá ń wọ̀ lẹ́yìn ìgbà tóòrùn bá wọ̀ òun lóṣù ó ṣe kí ni o òun lóṣù tó máa ń yọ jama ẹ̀já gbọ́yé dáadáa lẹ́yìn ìgbà tóòrùn bá wọ̀ òun la tó máa rí oṣù kan àbá aago mẹ́rin bó ṣe ṣẹlẹ̀ náà lu wa tí wọ́n ti kéde láago kan pé káwọn èèyàn gbáwẹ̀ lọ́la èyí ń kọ́ ni tíṣẹ̀rí àsọ tá a bá wá wo nígbà tí ṣáàbàn tó pé twenty nine tí ọ̀wà jẹ́ rírí kí ni tí ó wàá ṣẹlẹ̀ àáka ṣáàbàn yóò pé thirty tí ṣáàbàn bá wá pé thirty ìyẹn ti pín sí méjì jàmọ́ ẹ̀gbọ́n mi yé dáadáa o ṣáàbàn ó pé thirty bó ṣe wá pé táàtì yẹn ọ̀rọ̀ ti yanjú a nídìí pàǹwá oṣù mọ́ ṣùgbọ́n tá a bá tó wá rọ́ṣù litakid kásẹ̀ tó fi kan pámọ́ ni a nídìí oṣù kankan mọ́ tó rọ́ṣù ò lè jẹ́ thirty one nínú Islam a gbọ́dọ̀ gbọ́ eléyìí yé tó bá ti yé mi àti yín ẹnìkan ò ní fọpọlọ wa ṣeré àwọn àdíìsì wa pọ̀ nínú Kùránì kákọ́ ọmọ ọlọ́ọ̀ni fàmọ́ ń ṣe ìdàmí ń kó mú ṣáárọ̀ fálíyà súnmù ẹni tọ́lọ̀ ń bá ní oṣù rọ̀mọ̀dọ́nà kò bá láyé àwọn àáfàá ní àṣẹ ìbírú yàtìlẹ̀ hilal pẹ̀lú pé wọ́n ti rí oṣù oṣù yẹn wá bá láyé o fálíyà kọ́ ya rí bóun gbá wẹ̀ nínú àdìsí abdullahi ibn umar ọlọ́run kó bá níyọnu sí bàbá àtọmọ anábìwa muhammad sallallahu alayhi wa sallam ó ní ìdárọ̀ àìtùmọ́hù fàṣùmọ́ ìgbà tẹ́ wàyídà ọ̀rọ̀ àìtùmùhù fa àfòtírù nígbà tẹ́ ẹ bá rọ́ṣù náà ẹ tó gbìyànjú òun ni kẹ́ ẹ túnu fa ìnùgúnmà àlẹ́ ìkùn tọ́ba wá di wípé oṣù ọ̀pamọ́ fún yín oṣù ẹ̀ẹ́rí rìwáyàtì wá pọ̀ fákùdùrú ibìkan fa akmilu idata sha'aban salafina yawman ẹ̀ka òǹkà sha'aban kókè 30 tàbí bẹ́ẹ̀ kọ́ ńgbà tẹ́ ẹ̀ bá ti rí un ẹ kádàrá pé kò yọnu ẹ wà á ka ṣàbán tí ó pọ̀gbọ́n ẹ wà bẹ̀rẹ̀ àwẹ̀ níjọ́ tó bá tẹ̀lé eléyìí òun ni nǹkan tánàbí àsálàm sọ àwọn àdìsí mi tó pọ̀ o tánàbí sọ nípa ọ̀rọ̀ bá a sì máa ń bẹ̀rẹ̀ àwẹ̀ ṣùgbọ́n ibi tá à ń lọ pọ̀ wákàtí kan one hour òun la dẹ̀ ní adẹ̀fẹ́ yanjú àwọn masáyìl tó pọ̀ lórí ọ̀rọ̀ àwẹ̀ eléyìí ìwọ̀nba tá a sọ etí tó wa lórí bó la ṣe máa ń bẹ̀rẹ̀ àwẹ̀ masala kẹta nínú masala tá a fẹ́ mú a ti yanjú pé kí ni ìdájọ́ àwẹ̀ alọ́ranyàn ni léètò rẹ̀ lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ masala kejì bó o la ṣe ń bẹ̀rẹ̀ àwẹ̀ a ti ṣàlàyé bá a ṣe máa ń bẹ̀rẹ̀ àwẹ̀ ìyẹn náà jẹ́ nínú nǹkan ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta nínú tá a fẹ́ yanjú òun ni ọ̀rọ̀ masa ìlú mọ̀ asírọ̀ contemporary issues pẹ̀lú pé àsìkò tá a wà yìí abẹ́ ọlọ́run kó ìbínú ẹ̀ kúrò lórí gbogbo ayé àsìkò coronavirus la wà yìí ìyẹn fa kódà odidi pdf tìrà kan lọ́mọ yàrá kan sẹ́ni sí láìpẹ́ yìí àwọn àáfàá lágbàáyé fàtàwá ti pọ̀ lórí ọ̀rọ̀ ààwẹ̀ àti coronavirus àwọn tó sì jáde ń bẹ̀ gangan wákàtí márùn-ún wákàtí kan pẹ̀lú pé a ti mọ àwọn ìjọsìn ńláńlá táwa mùsùlùmí máa ń ṣe inú àwẹ̀ nínú Ramadan inṣàlá máa débẹ̀ náà nínú àwọn mọ̀sáìlù táyà ìdúkọ́ lọ́nà jásìkò gbà wá a sọ díẹ̀ nínú àwọn ìjọsìn àfẹ́ká focus ṣùgbọ́n Islam gẹ́gẹ́ bí wípé ẹ̀sìn gbogbo mùsùlùmí ayé ni kìí ṣẹ̀sìn Nàìjíríà kìí ṣẹ̀sìn ilẹ̀ Yorùbá ẹ̀sìn gbogbo ayé torí pọ́lọ̀ òrán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam illa rahmatan lil alamin ọlọ́run ànábì kọ́ wá jẹ́ ìkẹ́ fún gbogbo ayé ni kọ́lọ́n kó jọ kọjá náà jẹ́ kanú àwọn tí ó ṣoore látara àkẹ́yẹn kọ́mọ̀jáwọ̀ kan àdánwò ká má sì kan orí burúkú ìyẹn ló fà á kọjá páwọn mọ̀sáìlù míì jáde lábala wípé àìsàn burúkú kan ja gbogbo ayé lásìkò yìí kéde ẹ̀sà alákọ̀ọ́kọ́ tí irú àìsàn yóò ṣẹlẹ̀ láyé ẹ̀ ń bá ti ka tíra táwọn àáfàá kọ àwọn àìsàn tó tún burú jù báyìí lọ ti ṣẹlẹ̀ tọ́jẹ́ pé èèyàn tí ò dín ní seventy thousand ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin tó ń kú ojoojúmọ́ èèyàn seventy thousand seventy thousand wọ́n ń kú lójoojúmọ́ ṣùgbọ́n ní ìsìn àṣà àárọ̀ yìí tí mò ń sọ̀rọ̀ yìí àwọn tó ti ní coronavirus coronavirus ní gbogbo ayé close to one million òun ni wọ́n ti lé ní nine hundred and ninety nine thousand ní gbogbo ayé amẹ́ríkà ló sì sọ̀fà jù àwọn táwọn ọmọ rò pé àwọn alágbára ayé ọlọ́run á pé àsọ̀lẹ̀ yín èmi ọlọ́run lálágbára ṣùgbọ́n kí lọ́kà wá tá a jẹ́ mùsùlùmí ní gbogbo ayé àwọn màsáìlù wa ń ṣẹlẹ̀ ẹlòmíì ọ̀wà rò pé ah òun fẹ́ lo ímánì àáfà téèyàn bá fẹ́ lo ímánì lórí àìmọ̀ kan tí àdánwò bá ṣẹlẹ̀ sí i àbí wàhálà ṣẹlẹ̀ sí i a sọ fóńtàn pé fàlátàlù mọ́nà ìlànà sàk má bu ẹnìkankan o àfi ara rẹ̀ bó ti ẹ̀já sí pé bá ti ní òní jẹ́ téèyàn kò ní jẹ́ téèyàn ṣùgbọ́n ká tún sọ lọ́síbi tá àfáwà umaru náà sọ̀nà fíìrù mi nkọ́darí ìlà àkọ́darí kò sí ní tó burú kéèyàn wà sọ́ra ìtí òní jẹ́ kí àìsàn burúkú kọ́ máa spread kọ́ máa tàn káàkiri pàápàá àìsàn tó bá wà contagious yẹn rèé a máa fàlà tẹ́díkùlù àfàlà èyí kọ́ lèmi fẹ́ focus àti gbọ́ ayé pé àbí àsàlám ti wọ́ọ̀nù wa tájàkálẹ̀ àìsàn bá ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ wà náà lù ẹ mọ́ jáde ẹ̀yin tẹ́ ẹ tí ì wọbẹ̀ ẹ mọ́ wọbẹ̀ ayé fail fífẹ́ẹ̀lì tí ayé fail lórí àdíìsì yẹn ìlọ́jẹ́ kí coronavirus kó débi tó dé yìí tó bá já sí páwọn olù tó ti kọ́ ṣẹlẹ̀ wọn ò máa lọ ìlú míì wọn lọ kóràn wọn ni wàhálà yóò ní tó bó ṣe tó yìí ṣùgbọ́n tí wàá nú ọlọ́run náà àwa tó nígbàgbọ́ bẹ́ẹ̀ kẹ́nìkan tó wá máa tara ẹ̀ jẹ́ pé ìlú kan lọ fọ́n sáyé àwa gbà yìí pé ìbínú ọlọ́run ni hadith ìyá wa Aisha ń bẹ lórí ẹ̀ nígbà ọlọ́run bá ń bínú ni máa kó àwọn àìsàn burúkú báyìí jáde kọ́lọ́nkọ́lá ẹ̀mí àti yín Ramadan láwa yìí kálukú wa ká tó lékún títú bá wa ká lékún ìmọ̀ ọ̀sẹ̀ lọ́hùn ẹ wá jẹ́ àwọ̀ àwọn masail tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn àti báwa ṣe ń gbá àwẹ̀ lọ yìí láwọn ìlú ní Nàìjíríà tiwa yìí àti láwọn ibòmíì lágbàáyé wọ́n ti ní àwọn àdájọ́ kan táwọn ìjọba wọn gbé kalẹ̀ àbáwọn òfin àtà alimamlakatul arabiya saudiya tẹ́ saudi arabia kódà àwa tó ń gbádùn ní nàìjíríà tí saudi arabia tún lè ju ti nàìjíríà lọ torí wípé o tó bẹ́ẹ̀ kọ́ ọlọ́ọ̀ fẹ́ lọ kírun níjàmọ́ láti fi lè já pípé àìsàn burúkú yìí kọ́lọ̀ ọba ní rí ẹ̀yìn rẹ̀ kọ́lọ̀ ń kọ́ sàánú wa alákọ̀ọ́kọ́ nínú tá fẹ́ gbéyẹ̀wò tí irú àìsàn burúkú báyìí bá ń ṣẹlẹ̀ pẹ̀lú pé ìrun kíkí jàmá kíkí ìrun ní jàmá lẹ́yìn tí ò rújú ẹ ń bá ti ka ọ̀rọ̀ àwọn onímọ̀ kí ni hukumu sọ̀láàtìl jàmáà àfẹ́ntí ọ̀bá ka ọ̀rọ̀ àwọn onímọ̀ pé kìláàfù ń bẹ lọ́dọ̀ àwọn onímọ̀ ìyapa ẹnu ń bẹ lọ́dọ̀ àwọn àfáà ṣé ọ̀ranyàn ni àbí kéèsì ọ̀ranyàn jàmá ẹ gbọ́ mi yé dáadáa ṣé ọ̀ranyàn òun ni àbí kò kí ń ṣe ọ̀ranyàn ìyapẹ̀ ẹnu ń bẹ lọ́dọ̀ àwọn onímọ̀ lórí eléyìí lódodo àwọn tó lọ́ranyàn ni wọ́n kó àwọn ẹ̀rí wá pé kéèyàn ò kírun níjàmọ́ mùsùlùmí ò gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú pàápàá ẹni tó bá jẹ́ ọkùnrin ìjàmọ́ mo rò pé tá à ń sọ yé ẹni tó bá jẹ́ ọkùnrin wọ́n fẹ́ kó máa kí níjàmọ́ ní mọ́sálásí torí pé àwọn tí ò ṣe bẹ́ẹ̀ lànà àríkọ́nà àléhìnbù yóò ta ò àbá nìkan lọ sun àwọn ilé wọn ni ṣùgbọ́n ànábì sallallahu asalam wasallam kò jẹ́ kí wọ́n sun ilé wọn. nígbà tá a wá rí báyìí ibùn tó wá jẹ́ je sótìyé jẹ́ ọdí òye àwọn jama bá jẹ́ gangan fún rẹ̀ tí dọ̀rú rọ̀ bá padà ṣẹlẹ̀ làlúrí tó bá ṣẹlẹ̀ náà lù ú ìtọ́ jẹ́ ọ̀ranyàn tá a rí i pé ọ̀ranyàn o kò yẹ ká má ṣe o ìdájọ́ mi ìléwá lórí ẹ̀ bó ṣe já sí pé n tó jẹ́ haram tó jẹ́ èèwọ̀ ó lè padà di halali nígbà tá a bá rí ìdájọ́ mi tá pé àwọn ìnira kan ó ń ṣẹlẹ̀ nínú ìlú a gbọ́dọ̀ gbọ́ eléyìí yé kọ́lọ̀ ń kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀ àáfàá nígbà tó ti wá rí báyìí wọn ò ní kí mùsùlùmí ọmọ kìjàmá nínú ilé rẹ̀ wọn ò ní kí mùsùlùmí àtìyàwó ẹ̀ àtọmọ ẹ̀ kán mọ́ kí tàràwì kí mú ìrun jàmọ́ yẹn débi kíni o ìrun tàràwì táwa mùsùlùmí máa ń kí gbogbo ayé pẹ̀lú àwọn àjàkálẹ̀ àrùn tó ń ṣẹlẹ̀ àwọn àìmọ̀ àwọn tó jẹ́ àwọn láwọn masajid láwọn mọ́sálásí wa ó yẹ káwọn náà ò ti lè gbọ́ yé irú àsìkò yìí ká àwọn èèyàn tó pọ̀ táàmù wa la fẹ́ kí tàràwì a fẹ́ kírun ní jàmá tírú àwọn àìsàn yóò fi wá máa spread káàkiri àwa mùsùlùmí gbọ́dọ̀ sọ ṣe fàtàwà àwọn àáfà àwọn fààyè gbà wá pé irú àsìkò tí wàhálà ṣẹlẹ̀ yìí kákìrún nù lé kí làwọn ẹ̀rí táwọn àáfà lò ẹ̀rí àkọ́kọ́ gbogbo ẹni tó bá ti máa ń ka hadithi anabi sallallahu alaihi wasallam nígbà tí òjò bá ń rọ̀ alimotor òjò jẹ́mọ́ ẹ̀ máa wo òjò ń rọ̀ ẹ rí pé ibùn kọ́mọ̀jẹ̀pá afẹ́ kírun gan òjò a máa pa kálukú tẹ́lẹ̀ ibùn gbà táwa wà ń kéke inú wa máa ń dò tójò bá ń rọ̀ ni tá a máa lúwẹ̀ nú òjò tá a máa lúwẹ̀ gidi nínú òjò a rí pé tó ń ti bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pé ẹni tí ń lọ kírun ó lè yọ̀ ṣubú ẹni tó ń lọ kírun òjò lè pa kó dénú ilé kó máa gbọ̀n jẹ̀mọ́ bó ṣe ń gbọ̀n tó bá ti mu tí ìgbóná tó fi jíńjà tì sí tó tó foyin sí tọ́rọ ẹ wá bẹ́ẹ̀ lè di pé ọ̀làgùn òtútù ti gbọ̀nù tó ń ti bẹ́ẹ̀ òjò tó pé kọ ìnira tó lè wà ń bẹ̀ ó lè mọ́ pọ̀ púpọ̀ ṣẹ̀rí àyọ̀ǹda fún wa pé mọ̀ázínù ẹni tó fẹ́ pe ìrun tójò bá ń rọ̀ gbogbo àwọn tá a bá jẹ́ mọ̀ázínù ó yẹ ká gbọ́yé ìdájọ́ ṣẹ̀rí àní pé tójò bá ń rọ̀ ṣe é bá ti débi haya alasọ́lá haya alalfàlá ntẹ́wì ni pé ẹ̀ ní sọ pé haya alasọ́lá ẹ̀ ní sọ pé káwọn èèyàn wá kírun ẹ ní sọ pé kán wá sórí ire torí pé wọ́n ti sórí ire náà tẹ́lẹ̀ ṣùgbọ́n rú àsìkò ń pẹ́ bá ní kán wá kírun tán bá wá kírun kẹ́ ẹ mọ́ sọ wọ́n dẹlẹ́sẹ̀ níwájú ọlọ́run kí ni tẹ́ wì sọ́ọ̀lù fírè hàlíkùn àbí sọ́ọ̀lù fíìbù yùtìkùn ẹ máa kírun nù lé yín o nítorí òjò tí ń rọ̀ yìí tó sì lè kó nira wá jàmọ́ ẹ gbọ́ yé sọ́ọ̀lù fíìbù yùtìkùn àní ẹ kírun nù ilé yín nígbà tó bá wá lè mú Islam tó yọ̀ǹda fún wa pé tí òjò bá ń rọ̀ òjò kọ́kẹ́ pààyàn kìí ṣe nikan le lè kó àdánwò látàrí èèyàn the ni pé kójú ọ̀pá mi kára mi ó tutù kọ́mọ ìyá mi ó fara kàn mí kára tiẹ̀ náà wa ní kí n mọ̀ wá kírun ní sọ ni pé kí n mọ̀ sẹ́lọ̀ mọ́ etí sẹ̀rí à ń sọ fún mi ń bẹ̀ ọ́ ni wípé kí n lọ kírun mi nù ilé tọ́lọ́n bá bá mi ṣe mo níyàwó bóyá mo láwọn àbúrò bóyá mo láwọn ọmọ ibùn kan má ti dàgbà pọ̀ kálukú yẹn ṣàlùwàlà kíkan ó ṣe ìkọ́ ọmọ ẹ máa kírun yín nínú ilé yín lọ. àwọn àǹfààní tá bá wọlé yìí aburú ó tó aburú coronavirus. àbáwọn àjàkálẹ̀ àrùn míì kọ́lọ́n kọ́mọ làwà lágbàáyé níbi àwọn àjàkálẹ̀ àrùn búì ẹ̀yin tó ẹ jẹ́ mùsùlùmí gbà wípé ládàá jẹ̀mọ́ lọ́ọ̀mọ́ gbà wájú ọlọ́run o anábì muhammad sallallahu alayhi wa sallam ó ní ìdá amárìdọ̀lá abudu hausa àfàrọ̀ kùtìbàláwù mísìlùmọ́ kánà yá amálù mọ̀kìímọ́ sọ̀híyán fẹ́ẹ̀rí ọmọnìyàn nígbà tó bá sẹ́rìn àjò àbó rẹ̀ fẹ́ẹ̀ mọ̀ òun ni tó ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ ààrẹ òun ni tó ṣẹlẹ̀ yìí wọ́n mọ̀ kọrú ládá tí mo ń gbà nígbà tó lálàáfíà tí èso rin àjò fún jàmọ́ ẹ̀ gbọ́yé èèyàn sẹ́rìn àjò kò kírun jàmọ́ lápẹ̀rẹ̀ ó ń kíráka méjì instead ráka mẹ́rin fáwọn ọ̀run bíi zuri asiri ishai irú ládá tí mo ń gbà lódìdí yẹn fún the same thing coronavirus kò wíìkì ìwọ àtàwọn kọjá káwọn mi ò rí irun jamaat torí pé mọ́sálásí wọn crowd làwọn tọ́mọ ń wá kírun bẹ̀ ìwọ ìyàwó àtọmọ ẹkínú ilé ṣùgbọ́n gbà tí ò sí coronavirus ọlọ́run mọ̀ pé ẹ̀ lè mọ́ kírun jamaat ládàá jamaat odidi òun lẹ́gbà níwájú ọlọ́run ọba àlékè ọlá ká lọ gbọ́ eléyìí yé nínú nǹkan tá a gbọ́dọ̀ gbọ́yé òun ni kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kábọ́ sórí tó ní í ṣe pẹ̀lú à ń ṣe tefsir nínú àwẹ̀ pàápàá nílẹ̀ yorùbá àti wambi jẹ́mọ́ àwọn ọ̀nà tá a lè gbà láti báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run pọ̀ lódodo ẹ̀mí àwọn èèyàn máa ń rọ̀ nínú Ramadan kí ló dẹ̀ fà torí pé sufi dati ṣayatin wọ́n ti gbé èsù dé ìtẹ́ẹ̀fìmọ̀ ni pé láwọn weekends ẹ̀ẹ́dì gbogbo àwọn muslim communities láwọn àdúgbò kálukú ọmọ ṣe wáàsì àwọn ẹgbẹ́ oníbàtà lógùn pa wọ́n pè wá fún wáàsì àwọn ẹgbẹ́ olóògùn lágbẹni wọ́n pè wá fún wáàsì gbogbo àwọn tí wọ́n ń ṣe wáàsì ẹ wà á rí tọ́já sí wípé kí ni o àwọn náà wà máa pe àwọn àfọ oníwáàsì kan wá bá wọn sọ ọ̀rọ̀ tọ́ba tí wọ́n ń bá wọn sọ ọ̀rọ̀ ẹ wà á rí tí wọ́n máa béèrè béèrè ìbéèrè tí wọ́n bá ń béèrè yẹn yóò máa fi hàn wípé ìbẹ̀rù ọlọ́run ọba ń dẹ̀mí àwọn èèyàn látara pé wọ́n pè wọ́n wọ́n rí i pé ah, àwọn ẹgbẹ́ olóògùn la organize wáàsí èmi náà gbọ́dọ̀ wà ń bẹ̀ èmi náà gbọ́dọ̀ ṣe kí ni o mo gbọ́dọ̀ wà ń bẹ̀ ẹni tó yẹ pé tí ọba sí rọmọdún tẹ́wálẹ̀ fẹ́ sí wáàsí ó lè mọ̀ wà yọba wá gbọ́rọ̀ ọlọ́run gbogbo àwọn ọ̀nà ìlódodo àfihàn àwọn èèyàn bá sọ̀rọ̀ nínú rọmọdún iná ló fà tó jẹ́ pé àwọn àáfàá wa nílẹ̀ yorùbá tí wọ́n jẹ́ sálàfù dáadáa fún wa nínú pé wọ́n fẹ́ máa ṣàlàyé mẹ̀sìn ńlọ́jẹ́ kan rò pé ń táwọn lè fi báwọn èèyàn sọ̀rọ̀ tí ó sọ wọ́n dẹni ọlọ́run nínú ramadan òun ni quran ara àwọn hikima táwọn àáfàá ilẹ̀ yorùbá tí wọ́n ṣe bẹ̀rẹ̀ tefsir lágbàáyé nìyẹn kèwà sílẹ̀ yorùbá nìkan àwọn olùgbọ́nmọ́láka rọ̀bíyà sọ̀rọ̀díyà àwọn oríṣiríṣi àwọn tíà fáwọn tùlábùlẹ̀ ẹ̀lì fún àwọn akẹ́kọ̀ọ́ ọmọ torí pẹ̀lú àsìkò yẹn opportunity ńlá míì ni láti ṣàlàyé tọlọ́hun tànábì fún àwọn mùsùlùmí tí wọ́n ti gbé èsùdè kán lè yé pẹ̀lú coronavirus kò sáàyè tefsir kò sáàyè àwọn wáàsí ìparí ọ̀sẹ̀ àwọn wáàsí àárín ọ̀sẹ̀ kò sí àwọn wáàsí ẹ̀yìn ṣáìlálálẹ́ kò sí. Si lẹ́yìn kéèyàn ó ṣe wáàsí orí rédíò bóyá wáàsí orí tẹlifíṣàn àwọn wáàsí téèyàn ó record tí ọmọ share rẹ̀ ní WhatsApp ní Instagram Telegram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbírú Facebook live àbáwọn ọ̀nà míì tó bá tún rí bẹ́ẹ̀ bí Zoom gbogbo àwọn ọ̀nà táwọn èèyàn sáà ń lò tí wọ́n fi ń báwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run tí ò sì ní mú pé physical contact kìí ṣe pé àjọ jókòó tá a wá pọ̀ tá wá rò wípé wàhálà ṣẹlẹ̀ ẹni tí ó bá mọ́nítọ̀ tó ń ṣẹlẹ̀ nàìjíríà abẹ́lọ́ nǹkan bá ní mú ní Kano State nínú òlù tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀ Kano State jẹ́ kan bẹ̀ tẹ́ ẹ bá wo lẹ́fù tí coronavirus case wọn tó fi the, level at which it is alarmingly increasing ẹ rí pé ó wà saddening and disheartening jẹ́mọ́ bí iṣu coronavirus bó ṣe di wàhálà ní Kano a rí inú àwọn tán náà kó láwọn mọ́ṣáláṣí kò wá ní dáa kọ́jẹ́pẹ́ wa mùsùlùmí àwa làìsàn ọmọ wa ṣe tá wa kú ẹ wòye àwọn tí wọn ná kú nínú àwọn èèkàn èèkàn tọ́jẹ́ pé mùsùlùmí sì ní gbogbo wọn nílùú kano ṣé ìdùnnú ní ọmọ wa jẹ́ fún wa pé ara wa à ń kó àìsàn ara àwọn ọmọ ìyá wa tọ́lọ̀ ń dẹ̀ sọ pé wàlá àǹfùsàkùn iná lọ ẹ má para yín o torí pọ́lọ́ ń jẹ́ ọba aláàánú fún yín o wàlà tólkùbì àìdíkùn ìlà táhálùkà ẹ fọwọ́ ara yín fa destruction ẹ má fi fa ìparun fúnra yín sáwà láàmú wa fa wàhálà fúnra wa jẹ̀mọ́ tó bá rí bẹ́ẹ̀ pẹ̀lú àsìkò tá a wà yìí gbogbo àwọn tẹ̀síìrì ẹ̀jẹ̀ ọgbọ̀lùgbé ìfọ́rù wà nù tá a máa ń ṣe nú àwẹ̀ àwa mùsùlùmí a máa ń lọ jẹun lọ́dọ̀ ara wa èmi fẹ́ gbalada mo lè léèyàn twenty kan wá sínú ńlé mi kò sírú àwọn eléyìí mọ́ ìyẹn wá ń sọ fún wa pé owó tó o fi máa ń ṣe ìtọ́rù àwọn mùsùlùmí ń bẹ tó jẹ́ pé lẹ́yọkan méjì mẹ́ta mẹ́rin tí wọ́n ní bùkátà sí ráìsì àtẹ̀wà ó ṣe transfer owó ń sàkáǹtì wọn kán lọ́ọ́ fira rẹ̀ sí àtẹ̀wà tí wọ́n máa fi jẹ sàárì sínú kán ra èlùbọ́ kán ra iṣu kán ra ẹ̀wà àtàwọn nǹkan míì tí wọ́n bá ní bùkátà sí wọn ò ní amọ̀síṣẹ́ eré mọ́ ìtọ́ọ̀bù lọ fẹ́ ṣe ṣèbí torí ọlọ́run ni kìí ṣe sí àárín mi lẹ́nìkan ni gbogbo aládùúgbò rí pé ah, tẹ́ ẹ bá délé aláàjì lánàá tẹ́ ẹ bá délé ustaasu níjẹta tẹ́ ẹ bá délé sheikh níjẹrin tẹ́ ẹ bá délé kọmíṣánná níjàrún kìí ṣe sí àárín mi la fẹ́ ṣe afẹ́ gbàláàdá ni wá ìtọ́jẹ́ páwọn tán sọ́fà náà lù àfihàn wọn lọ́wọ́ pẹ̀lú pásìkò yí ọ̀rẹ́ rìn lábala ká kó àwọn èèyàn jọ màá rọra mi màá rò gbẹ̀yìn ọmọ ìyá mi náà pẹ̀lú àwọn àdánwò tó ń ṣẹlẹ̀ yìí kájọ lékún ìmọ̀ tọrọ àforíjìn kájọ lékún ìmọ̀ sin lọ́hùn ká sì máa bẹ lọ́hùn kọba ní ká àdánwò ìkó kó lè jásí gbogbo àwọn àkójọ tó rẹ́sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn kásámà kójọ ni ìran wa àkójọ ààwẹ̀ àfẹ́dùlẹ̀ fitir àkójọ hajj àkójọ umura àkójọ bá a fẹ́ azaka àwọn olùsìn tí ó àkójọ bá a fẹ́ ṣètọ́rù fáwọn èèyàn àkójọ afẹ́ wáàsí àkójọ bọ́lọ̀ ṣe ṣe a di pé pẹ̀lú coronavirus eléyìí ò ṣeé ṣe ẹ mọ̀ ju ìmọ̀ lọ àwọn ń fi ìmọ̀ sọ̀rọ̀ pé coronavirus ọ̀ ń fa kánàbí sọ́lọ̀ láàlú àsálàm kó ní kí olùpèrún ọ sọ pé sọ́lù fi ìbùyù ti kùn ilé ni ẹ ti kírun o ẹ má jáde abẹ́lọ́n kò ní já ṣe kò ń gẹ àìsàn abú ẹja kò ń bẹ̀rùn náà ẹja tó bọ́ sínú mọ́sálà mi mọ́sálà mi tá a fẹ́ bọ́ sí òun ní í ṣe pẹ̀lú àwọn ìjọsìn kan tá a máa ń ṣe nínú Ramadan àtàwọn tó máa ń jẹ jáde ń bẹ̀ lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí náfìlà òru ṣíṣe ìmọ̀ ṣe náfìlà lóru nínú Ramadan ara àwọn iṣẹ́ olóore tí wọ́n fẹ́ ká ṣe ni kódà mò ń rọra àmì àtẹ̀yìn ọmọ ìyá mi lásìkò tá a wà yìí ọ̀dà ká tètè máa sùn ká lè tètè jí ọ̀dà ká tètè máa sùn ká lè tètè máa jí torí pé oore tí ń bẹ́nu Ramadan òru lọ́wà kò sí lọ́sàn-án o jama oore tí ń bẹ nínú Ramadan òru ló ṣe kí ni o òru ló wà laylatul qadiri khairun min alfi shahar ọlọ́run ní òru laylatul qadiri ó lóore ju ẹgbẹ̀rún ẹgbẹ̀rún oṣù lọ which is over eighty years téèyàn bá ṣe kòǹgẹ́ laylatul qadiri mẹ́wàá wọ́n sì kọ́ ládàá kó ti fi tó lé ní nine hundred years sin lọ́hùn. jama oru oru oore pọ̀ ń bẹ́ẹ̀ a gbọ́dọ̀ dín oorun wa kù. nínú àwọn tó wá máa ń ṣẹlẹ̀ mọ́sálà tá a fẹ́ yanjú lábala náà fílọ̀ òru mọ́sálà méjì péré ni kọ́lọ̀n kó tó àwọn àwa sọ́nà àwọn mọ̀sáìlù míì pọ̀ bẹ̀ méjì òun lèmi fẹ́ focus torí nǹkan náà ni àwọn tó ní í ṣe pẹ̀lú ààwẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni ọ̀rọ̀ ká máa yan náfìlà fún èèyàn lóru ìyẹn kọ́mọ̀ nílẹ̀ yorùbá ti wá ń bì torí pé yorùbá la fi ń ṣe wá sí i ẹni tí yorùbá ṣe yorùbá ó lè má gbọ́yé nínú àwọn tó máa ń ṣẹlẹ̀ nílùú wá ń bì ni wípé àwọn èèyàn fẹ́ ṣiṣẹ́ ọlọ́run ṣùgbọ́n wọn ò bọ́ sọ́wọ́ àwọn àáfàá súnà gidi tí ó darí wọn lọ síbi ẹ̀sìn wọ́n bọ́ sọ́wọ́ àwọn tó fẹ́ máa fi wọ́n jẹun àbáwọn tọ́já sí wípé ìmọ̀ ẹ̀sìn òye wọn tó wọn ò sì fẹ́ jẹ́ káwọn èèyàn gẹ́ẹ̀tì pé ìmọ̀ àwọn ọ̀tọ̀ náà dárìn wọn wà á fagídí kan àwọn èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run tó fẹ́ ṣètò ọlọ́run ṣùgbọ́n wọ́n àwọn àfáà tán bọ́ sí àwọn àfáà aláìmọ̀kan ló pọ̀ jù kọ́lọ́n kó láàánú wa lójú ìyẹn lẹ́sẹ̀ máa rí i pé bí rọ̀mọ́tọ́n bá ti bẹ̀rẹ̀ láwọn mọ́sálásí wọ́n máa ń lẹ àwọn ìwé kan máwọn mọ́sálásí yẹn wọ́n wàá kọ́ bẹ́ẹ̀ náfìlà òru àwẹ̀ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ náfìlà kíni o òru àwẹ̀ àwọn kan máa ń ṣe báwọn. àwọn míì wọ́n ti ní àwọn kíní bíi rosa bíi flyer tí wọ́n ti tẹ̀ tí ó wà kọ́lọ́fù àwọn míì dẹ̀rẹ̀ wọ́n máa pè lórí rédíò àbí nínú tẹlifíṣàn nílẹ̀ Yorùbá tí wá ń bì òní ni àwẹ̀ di márùn-ún o gbogbo ẹ̀yin mùsùlùmí ṣe láwọn mọ́sálásì míì àwa láìsẹ̀ ń gbìyànjú tá à ń kọ̀rẹ́ẹ̀tì àwọn míì àwọn tó fẹ́ gbọ́ ọlọ́run nìkan gbọ́ láwọn mọ́sálásí kan wọn àdẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ kódà a tún sọ lórí rédíò náà fáwọn èèyàn àwọn míì gbọ́ tán pè wá tá a ṣàlàyé àwọn míì dẹ̀rẹ̀ wọ́n dúró lórí pé kàmọ́ wà jádínà àlẹ́ yìí àbá àná bá a ṣe báwọn bàbá wa tán máa ń pè nù bá a ṣe pè kú nù tó ọlọ́run tó máa ṣàlékún àgbọ́yé fún wa nínú tó máa ń ṣẹlẹ̀ lẹ́yìn ò báyìí wọ́n wà ní náà fílò òru òní o Raka mẹ́jọ salama mẹ́rin sẹ́mọ̀ pé <laughs> wọ́n gbà ń bẹ̀rùn ànábì sallallahu ní sọ̀láàtù láìlì mọ́síná mọ́síná irun òru rákà méjì méjì la máa ń kí ìyẹn lọ́ba súnà mu jù bó ti ẹ̀já sí pé mọ́sálà míì tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sáà lè kí rákà mẹ́rin pọ̀ bẹ́ẹ̀ ni ara wọn tó la lè kí náà wọn fa wọ́n dẹ̀ lu àdìtì ìyá wa Aisha ṣùgbọ́n àwọn míì ní pé mẹ́rin yẹn náà kì í ṣe pànàbí àsálà ń kí pọ̀ ó kí méjì ó tún kí méjì ó sinmi díẹ̀ ó kí méjì ó kí méjì ó tún sinmi ló fi jẹ́ mẹ́jọ ṣùgbọ́n aláwọn àfáàtàn láàlẹ́ kí mẹ́rin pọ̀ tó bá jẹ́ náà fi lóru àrínú àwọn onímọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí mo bá lọ ni pé èyí tó rinlẹ̀ ni pé ìrun òru méjì méjì la máa ń kí tá a sàlámà náà fi lóru òní o rákà mẹ́jọ ni sálámà mẹ́rin àti màáyàn tẹ́lẹ̀ pé lẹ́yìn rákà méjì á sàlámà kan náà fi lóru òní o rákà mẹ́fà sálámà mẹ́ta correct náfìlà òru òní o rákà mẹ́wàá sálámà ọwa correct ọwọ́ akú súrà kan ati nàpá ìka fátíà méjì náà tẹ́lẹ̀ <laughs> correct èyí náà correct ọwọ́ adébi tí o ti correct ma wo fatia kan iná nzánáwù méje tabati àdá mẹ́ta àlámútàrà kàyífà méjì kúlúwà aláwù kan lórí ìdùnkọ̀ kan ká máa pe náfìlà fún èèyàn báyìí ara bídáà ara àdàdálẹ̀ táwọn èèyàn mú wọnú náà fílà òru ni ṣùgbọ́n kó lè yé wa àwọn àáfàá wa tí wọ́n bẹ̀rẹ̀ ńlẹ̀ Yorùbá kọ́lọ́n kó san wọ́n lẹ́sàn-án rí nínú tó dé tí gbọ́ wa lẹ́nu àwọn kọ̀ọ̀kan nú àwọn tá a rí léètì pẹ̀lú nú àwọn àgbàlagbà bàbá ẹ̀yin náà ẹ̀ sọ̀rọ̀ pé kíní ìwà náà tí à ẹ̀yin ọmọ wa ẹ̀yin bẹ́sìn bí ó ti rọrùn níjọ́ náà lọ́hùn àwọn èèyàn ò sin lọ́hùn Ògún ni wọ́n ń sìn òòṣà ni wọ́n ń sìn ìwọ̀nba àwọn táwọn àáfàá bá tún wá wẹ̀ tán wẹ̀ wọ́nká fún wọ́nká <laughs> tí wọ́n wẹ̀ sínú Islam ìwọ̀nba àwọn tí wọ́n wẹ̀ yẹn wọ́n ò tún wá ẹ̀sẹ̀ máa ṣàlàyé ẹ̀sìn fún wọn torí ẹ̀yìn ọdẹ ni wọ́n ń ṣe ìmí aṣọ ẹ̀jẹ̀ ní èkírun àwọn àfọ́sà ẹ̀sà máa kírun bẹ́ẹ̀ wọ́n sà ń mú wọn lágídí sẹ́sìn kó lè jẹ́ pé wọ́n wàá fa ìrùngùn díẹ̀ lóru àwọn àfáà rí pé àwọn tó ń gba Islam ìwọ̀n ọ̀mọ kí náà máa kọ́ wọn wọ́n kọ́ wọn súra mẹ́wàá tó parí kùránì láti alamtara kaifa dé suratu nas èyí tó bá ti mọ súra ló fi jẹ́ pé ńgbà ìtọ́lá lọ lé kéwú ńgbà ìbá dé tábà tí àdá yóò ṣe wàlímọ̀ ó sàlámùtàrà kaifa yóò ṣe wàlímọ̀ ó dé yàsín ìsàwákà wàlímọ̀ wà á pọ̀ rẹ́rẹ́rẹ́ torí pé ń tó bá ka yàsín jọ náà lọ́hùn <laughs> àáfàá ńlá ni bóòlè yóò ṣe alóhùn parí kùránì lónìí tó wàá sọ̀rọ̀ àrẹ di kéne o àáfàá o ò lè jẹ́ àáfàá báwọn ọ <laughs> parí kùránì ọwọ́ ọ̀yẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ kéwú bí ìgbà tó ọmọ mọ spellings forty and three four letters word ọba sọ̀rọ̀ ẹ̀ di scholar o ò tí ì doni mímọ̀ báwọn ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ìmọ̀ ni. àwọn àfáà wa rò pé àwọn tá àwọn àwọn Ṣàngóládé àwọn abórìṣàdé àwọn abọ́yadé yìí àwọn Ṣàngó gbè wọ́n àwọn Ògúnlákin àwọn Ògúnládé wọ́n rí pé gbogbo àwọn olóòṣà yìí kò ní í dá tọ́sígbà Islam táwọn ọmọ wa kọ́ wọn lẹ́sìn wọ́n ti wá wo àwọn súrà tí wọ́n mọ̀ àwọn súrà náà wá ní ká máa repeat ká máa repeat ẹ̀ sígbà ọlọ́run ti wá sàánú táyì yẹn ti mọ Kùránì ká lónìí àtàwọn náfìlì òru òní rákà mẹ́jọ sálámà mẹ́rin iná zanáwù mẹ́ta kúlúwà aláwù méje àlámtàràkà ifá márùn lórí ìdù kọ̀ọ̀kan èyí ìsara rẹ̀ kálukú ó ṣe náfìlà òru bọ́lọ̀ ń bá ṣe fún lálàáfíà tó bọ́lọ̀ ń bá ṣe fún ní ímánì tó àti bọ́ bá ṣe lè dúró tí yóò fi lè máa ka alukur'an jama ìtọ́ dáa jù òun ni ká faná fílò òrùgùn fẹ́ntọ́lọ́n bá fún lálàáfíà tó dá pé ẹni tó bá mọ kur'an ká tó ti asórí kọ́lọ̀ ń kó ṣe fún gbogbo wa àtàwọn ọmọ wa kan jẹ́ fún fábùl kur'an kan dẹ̀ jẹ́ mùtàmọ̀ sikun bí sunna kọ́mú jẹ́ kí wọ́n kẹ́ àkúrà nísorí tí wọ́n yàpò kí báwọn kan ṣe yànú olúwa yìí wọ́n nísorí kùránì náà náà fi ń bá àwọn ọmọ ilé kéwu wọn ṣe sí náà àwọn ọmọ tí wọ́n ń kọ́ kúránì wọ́n sì ń bá wọn ṣe sí nínú olúwa yìí we have cases àwọn ọmọ ìyá tán ọmọ kùránì ká kùránì tó yẹ kó sọ wọ́n dẹni ọlọ́run ó tún lé wọn jìnnà kùránì tí wọ́n sì náà wọ́n fi ń ṣe kùránì tí wọ́n ìyapa ọlọ́run náà fi ń ṣe ọlọ́run mọ̀ sí tiwa bẹ́ẹ̀ àwa àtàwọn ọmọ wa kán á kùránì sórí kán wá jẹ́ mọ̀tàmọ̀ sikun dìde ẹni tí ó di ẹ̀sìn kùrà ní kùránì kà tí a jísù méjì mẹ́ta mẹ́rin márùn-ún ká máa lò ó láti máa ṣe náà fìlà yálà nínú àwẹ̀ àbígbà tí ò sáwẹ̀ ẹni tọ́lá rí pé ń tóun á sórí inú kùránì ọ̀pọ̀ méjì gan mo ní màá yanjú ó ń a lè gbé ìdání tábà fẹ́ ṣe náà fìlà òru wọ́n ní ìyàwó ó ní ọmọ ọ̀dọ̀ tí máa ń gbé tí ó lè nù jẹ̀mọ́ kò sí ní tó burú ń bẹ̀ tó bá ti jẹ́ náfìlà òru ká gbé Qur'an dání ká kà ọ̀bá àlè ka jísù méjì mẹ́ta mẹ́rin lórí ìdúró kọ̀ọ̀kan labas kò sí ní tó burú ń bẹ̀ kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ wallahu a'lam èyí àti yanjú ẹ̀ báwọn. mọ́sálà kejì òun ni ọ̀rọ̀ adadu rakaat iye òǹkà òǹkà mélòó la lè ṣe gẹ́gẹ́ bí náfìlà òru eléyìí náà di iṣu kìí sọ̀rọ̀ nàìjíríà nìkan o ọ̀rọ̀ gbogbo ayé ni o n tó dẹ̀ fa oyé wa ẹ ń bá fẹ́ gbọ́n tí mò ń sọ yé ẹ lọ ka àwọn tíra kan tí bàbá Muhammad bùnú sọlé àlùfẹ́ mi nù kọ lápẹ̀rẹ́ ń sìn tíra àwọn alijamiu ní àkàmì fíkì sunna àti tíra àwọn sẹ́ríwù rìyádì sọ̀lẹ́hìn nínú sẹ́ríwù rìyádì sọ̀lẹ́hìn nígbà tí bàbá ń ṣàlàyé nípa àwọn àdìsí tó wáyé àdìsí yàwó Aisha àtàwọn àdìsí míì nípa pé rákà mélòó lànàbí máa ń ṣe lóru babalára àwọn ọ̀dọ́ kan nínú haram kìí sọ̀rọ̀ Nàìjíríà báyìí ọ̀rọ̀ gbogbo ayé là ń sọ báyìí nínú haram tọ́já sí wípé tí màámù nínú haram lápẹ̀rẹ̀ ń sìn rákà twenty náà máa ń kí wọn ó kí rákà ogún twenty òun làwọn máa ń kí tó bá kí ogún yẹn wọ́n á fi wítìrì bíi mẹ́ta lé yọ̀ọ́mọ̀ jẹ́ bíi twenty three babaláwa wá ra àwọn ọ̀dọ́ kan tó bá ti wá kí mẹ́jọ wọ́n wà á yọ sẹ́yìn wọ́n máa wá sọ̀rọ̀ wọ́n máa wá ṣe bí ẹni wípé ìmáàmù yìí o ìmáàmù oníbídíà pé ìmáàmù yìí ti dádàdálẹ̀ kan nú ẹ̀sìn ní tó mú wà igan kèé sẹ́lò kèé so ń sún náà mọ́ ẹ lọ kaṣẹ́rù riyadu ti bàbá sọ́lẹ́ àlùfẹ́mìn bàbá sọ̀rọ̀ tẹ́ èèyàn ọmọ gbóòórùn bí bàbá ṣe ń fíl lórí mọ́sálàì bákan náà fún àwọn abúmọ́lì kamal bin sayid salim tí àwọn sọ yìí fi kì í sún náà bàbá yẹn náà mú àwọn ọ̀rọ̀ wá tó pọ̀ lórí nta sọ yìí sheikhul islam ibn taymiya rahimahumullah àwọn náà sọ̀rọ̀ lórí ẹ̀ ìmáàmù wa aṣàukání àwọn nínú tíra àwọn nailul autor àwọn tiẹ̀ mú àwọn àárọ̀ wà àkọ́wàl lọ́dọ̀ àwọn àfà sẹ́ẹ̀rí mọ́sálà yìí kò tó nǹkan tí àwa ọ̀dọ́ tá a máa pera wa ló ń bí díà nítorí ẹ̀ kọ̀dẹ̀ tó nǹkan tá a torí ẹ̀ da àwọn mọ́sálásí rú mọ́sálásí ọ̀hún náà láti ẹ̀kú lé lọ ẹ̀kọ́ lọ́wọ́ sàánú ṣùgbọ́n ká yanjú ẹ̀ ọ ń bẹ nínú àwọn onímọ̀ tí wọ́n dúró lórí pé kọ́mọ kọjá rákà mẹ́jọ káwá fi wítìrí lé kọjá rákà mẹ́ta kọjá mọ́kànlá ọ ń bẹ nínú àwọn onímọ̀ tọ́ládì ìfìmí ìtúngbé wápá nàbí àsálà ọ máa ń ṣe ràkà àtàyìnì kọfì ìfàtàyìn ọ máa ń ṣe náfìlà àràkà méjì tó máa ń fúyẹ́ pé tá a bá fi méjì yẹn mọ́ a lè sọ di mẹ́wàá yóò túmọ̀ sí pé méjì àkọ́kọ́ tá a kọ́ máa kí yóò ṣe kí ni o yóò fúyẹ́ bí kàkà fátíà bí kàkà bí kúlẹ̀ káfíròn bí kàkà fátíà kúlẹ̀ wàláwò bí kàkà fátíà kàkà bí pẹ́pẹ́ rákà méjì àkọ́kọ́ rọ̀kà àtẹ́yìn ní kọ̀fì ìfàtàyì rákà méjì yẹn ó fù yẹn á wà ẹsẹ̀ kí mẹ́jọ tí ó gùn yóò jẹ mẹ́wàá á wà fi wítìrì mẹ́ta fi yóò jẹ mẹ́tàlá jàmọ́ ẹ̀ máa dé o ọ̀rọ̀ tí màmú Ṣàwùkání kó wá nínú nílùú làwùtọ́ tí alhafiz ibn hajar al táwọn náà mú wá nínú fatihul bari àwọn náà kọ́ra àwọn onímọ̀ wá ṣùgbọ́n gbogbo àwọn ọ̀rọ̀ a lè summarize ẹ̀ sọ́nà méjì àwọn àáfàá jẹ́ kó yé wa pé number one ó ti wà nínú hadithi tó rinlẹ̀ tánàbí sallallahu alayhi wa alihi tó ní sọ̀láàtù láìlì masna masna ìrun òru ẹ máa kí ní méjì méjì tẹ́ ẹ bá ti wá ń páyà pé ọ̀yọ́ sí i àwọn kan nú àwọn onímọ̀ lo eléyìí pé bọ́ bá ṣe rọ̀ ọ̀yàn lọ́rùn kọ́sà ti jẹ́ pé rákà méjì méjì méjì ni mọ́ọ̀mù ṣàwùká ní ṣe kó wánu nílà ọ̀tọ́ọ̀rù wọn yẹn àwọn tó máa ń kí thirty six nínú àwọn sálàf àwọn tó máa ń kí thirty four àwọn tó máa ń kí twenty àwọn àfọ onífíkì ní kí ló fà á wọ́n ládìí ìsìyá wa Aisha tó lánàá bí asálàm yóò kí mẹ́rin ó ní falatasal an husni hinna wàtúùlì hinna husnu wàtúùlù ẹ jẹ́ ká gbọ́ àdìdà nàbí àsálàm yé ó ní bá nàbí ṣe máa ń kí tiẹ̀ ànàbí ó kí tí ó dáa yóò tún wá gùn jẹ́mọ́ ẹ̀ ṣàkíyèsí ànàbí ó kírun yẹn tí ó dáa pọ̀ tí ó dẹ̀gùn ẹ ń bá fẹ́ gbọ́ yé ẹ wo sàábé tó kírun pẹ̀lú ànàbí sallallahu alaihi wasallam lórí rákà ẹyọ kan anabi sallallahu alaihi wasallam ó ka suratul baqara quran chapter two aya over two B two eighty five verses òun ni suratul baqara ní anabi asala ń parí baqara ó ka suratul nisai bó ṣe wà ní hadithi mu kì í ṣe alimran torí àwọn àáfàá máa ń lo hadithi ń pé téèyàn ọba ṣe tẹ̀rìtìbù suwaril quran téèyàn ọba tò àwọn súra quran lera wọn èèyàn lẹ́sẹ̀ wájú ọlọ́run anabi asala lẹ́yìn baqara kọ̀ọ̀ká ala imran kí lọ́kà jẹ́mọ̀ súrọ́tù nífà sàbẹ̀ yẹn nígbà táwọn nǹkan bá kọ́ra lọ òun rò pàdé bí asalam yóò dúró bí àyà one hundred ànàbí ò dúó o ò ṣe kí ni o ko dúó sallallahu alayhi wa alihi wa sallam ànàbí parí bákọ́ra owurọ rò pé <laughs> bákọ́ra nìkan ni ó fi kírun ìmáàmù tó bá dẹ́rú ẹ̀ wò lásìkò yìí <laughs> ìmáàmù ó sàlámà kò ní rí jẹ̀mọ́ lẹ́yìn rẹ̀ mọ́ á ọlọ́mọba ni kí ànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn bákọ́rà ànábì mú nisa nìsà lẹ́yìn sọ́rọ́tù nisa jẹ̀mọ́ ànábì padà sí aláìmọ̀ràn etí mọ̀ ń yìí ẹ̀ bá ma Kùránì ká bí tajwid tó fẹ́ ka ni pé èèyàn ó lo between two three hours ẹ̀ bá ma Kùránì ká dáadáa nù ẹ̀ tí ma ká dáadáa ó lo four to hours àṣẹ́tùmẹ̀ ní pé tó o bá jí bẹ̀rẹ̀ náà mẹ́wàá ó lè jẹ́ rákà kan

sallallahu alayhi wa alihi wa sallam tó bá débi àlùjànnà yóò tọrọ àlùjànnà pọ́lọ sẹ́mi lọ́mọ àlùjànnà jẹ́mọ́ ẹgbọ́n tí ìyàwó Aisha sọ yóò ìyàwó ànábì ló ń sọ̀rọ̀ yóò falatasal an husni inna wa tulihinna ó ní sẹ́rí ẹ wulẹ̀ tí bí dáa tó àti bí ń gùn tó ìyìn mo ṣe fẹ́ dídá rẹ̀ àti gígùn rẹ̀ kẹ́ẹ̀ tó àdìsí ìyàwó Aisha yìí the same ìyàwó Aisha rọ̀bí àlọ́ àní atọ́dẹ́yàwó ànàbí sallallahu alaihi wasallam ó lànàbí ṣe náà fi láǹjọ́ kan lóru tẹ́sẹ̀ rẹ̀ fi wú ẹsẹ̀ rí rọ̀bọ̀tọ̀ wọ́n á níwọ̀ ànàbí kí ló dé ṣùgbọ́n ọlọ́run ti forí ẹsẹ̀ rẹ̀ jẹ́ ọ́ ẹsẹ̀ tó ọsẹ̀ ètò tó padà sẹ́ ọlọ́run ti kí ni tíyàwó Aisha tó béèrè béèrè sí ànábì bá dá lóhùn tó bá jẹ́ pé àáfàá kan ti wà ládùúgbò ti yóò ní pé ah mo fẹ́ fi gbokàn wájú ọlọ́run ni <laughs> àwọn ẹni ọlọ́run first class ànábì ni àfàlà àkúnù abidan ṣàkúrọ̀ ṣé kí n má jẹ́ ẹrú ẹrú gidi ẹrú àwọn ẹrú ńlá àwọn first class ẹrú tí wọ́n máa ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run abidan ṣàkúrọ̀ ipò ńlá ni. ihe imelu aladaawuda sukuro wakoli lonmeni ibaadi ashakuru eyan die lomode po ashakuru ipo awon anabi o lon la ni imelu aladaawuda sukuro dawuda yibe anabi dawuda gangan ati gbogbo awon eyan re ti n tele ah eya ama-adu pe folon o emo-adu pe folon o emo-afin lon ni 15 ifo ka ife ayifara-sin lon tori wak mínú ìbádìí àṣàkù èèyàn yẹn kíní èèyàn pinni sí èèyàn díẹ̀ àìlè infinitesimal people èèyàn díẹ̀ ní ọ̀dẹ́ àṣàkùr àwọn ẹrú tí máa ń sin lọ́hùn tí wọ́n wà á pàkú sọ́lọ́hùn lọ́rùn níbi ìjọsìn ànábì ni mo fẹ́ jẹ́ kanú àwọn ṣàkù ṣé kí n má jẹ̀bú tí wọ́n máa sin lọ́hùn tí ó tún máa fi dúpẹ́ fọ́lọ́hùn ni irú náà fílà tánàbì máa ń ṣe lélẹ́yìí àwọn àáfàá wa lẹ́ńtọ́lọ́hùn bá ní kó rọ̀ lọ́rùn kó fa ìrun náà fílà rẹ̀ gùn rákà mẹ́jọ ti tó àyàfi tó bá fi rákà méjì kọ̀fì fàtáínì tó fúyẹ́ tá a sọ pàdé tì ní ìgbéwá yẹn rákà mẹ́wàá náà yọ wàá fi wítìrí ẹ̀ sí i àwọn àfáà nígbà tó wá di wípé wàhálà àìlé kí bá ṣe máa ń kí ó fà á ànàbí ò dẹ̀ sọ pé ẹ ń bá ṣe ziyada ẹ máa wo hàtà àwọn àáfà àtàn ní ò lè kọjá mẹ́jọ náà àwọn náà gbà ó lè dínkù sí mẹ́jọ ó lè jẹ́ mẹ́fà ó lè jẹ́ mẹ́rin ó lè jẹ́ méjì náfìlà ni kì í sì rún ọ̀ràn yẹn a lè ná kọ́ṣà ṣubúhì pé sáà lè kí mẹ́rin torí pé wọ́n máa ń fàrúngùn láyé ànábì èèyàn bá kápúlù aláyé náà àti iná méjì náà ni zúrì ò lè di márùn kò lè di mẹ́fà ọ̀ràn yẹn làwọn yẹn ṣùgbọ́n àṣegbọ́ rẹ̀ ìyẹn ló fà tó jẹ́ pé ẹni tọ́lọ̀ ń bá ní ó lè fàágùn níwọ̀n bá bánàbí sallallahu alaihi wasallam ṣe máa ń fàágùn ó lè má kì tó mẹ́jọ gan tálùfàjàrí ó fi fẹ́ yọ ṣùgbọ́n tó bá já sí wípé fífàgùn yẹn ó nira àwọn àǹfààní ló fa ziyada firakaat ọ̀rọ̀ masalaton khilafiyaton ijtihadiyah ọ̀rọ̀ táwọn onímímọ̀ àwọn sálàfù sọ́ọ̀lì àwọn ẹni rẹ tí wọ́n ní ìfìmọ̀ràn rẹ ni ìyapa ẹnu níwọ̀nba lórí ẹ̀ kèé sọ̀rọ̀ ọpẹ́nìkan ti àdó ń bí dé à tọ́wọ́ aṣọ pẹ́nìkan mọ́sálásí wọn wọ́n kí twenty raka àwọn ń bí dé à bàbá sọ́ọ̀lì àlùfẹ́ mi sáwọn ọ̀rọ̀ sọ́pọ̀ o ẹ rí pé àwọn àdífì mi ń bẹ ẹni tó bá bá ìmáàmù bẹ̀rẹ̀ ẹ̀rùn tí wọ́n tó fi jọ parí ẹ̀ ó ní ṣebí wọn ní ìsìn ìmáàmù ti yín twenty na nkí ìwọ sì kí mẹ́jọ ọ̀sábòde kúrò lẹ́yìn ìmáàmù ládàá ọba àmọ́ parí ìrun yẹn ò ní ní lọ́dọ̀ ọlọ́run torí náà mọ́sálà náà ká yanjú ẹ̀ kò sí ní tó burú kí n òru ọkọjá mẹ́jọ kò sí ní tó burú ń bẹ̀ pàápàá àdìsí sọ̀láàtù láìlì yẹn bàbá wà náà sheikh wà náà àfáà tó lò ẹ má jẹ́ kẹ́lẹ̀lẹ́ àmọ́ dá mọ́sálásí rú ẹ má ti kí kọjá aráka mẹ́jọ ó ti dóun bídíà àwọn kan ní mọ́ kọjá mẹ́jọ ó lé nímọ̀ táwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n ti lọ ọ̀rọ̀ fíkìú ni bó ṣe yẹ kọ́rọ̀ fíkìú òrínú kìí ṣe ń tá àmọ́ wa bára wa fa wàhálà lórí ẹ̀ kọ́lọ́nkọ́ sànù wa nínú àwọn nǹkan míì tá a sáré yanjú kó tó ní ohun tó kù tó tẹ̀jú mẹ́ta sí márùn-ún mọ́ òun ni pé láwùjọ tiwa ẹ̀ mọ̀ ra àwọn ṣùgbọ́n àwọn èsè ń tọ́yẹ kán ṣe tí wọ́n fi dọkọ àtìyàwó kò tí ì sí akudu nìka ìtakókò ìjìgìtọ̀ lálàáfíà wọ́n mọ̀ wá dà àwọn àfáà láàmú ṣé mo lè bá a dáná sàárì ṣé tí má bá gbé ìtọ́ọ̀rù lọ mo lè bá a gbé ọbẹ̀ dání tí ó wọ̀ ọ̀mù lóru tí ó fi jẹ sàárì táǹkọ̀ sọ fún ọ wípé nù ṣẹ̀ríà ọkùnrin yẹn ti lẹ́tọ̀ọ́ sí kọ́mọ gbádùn rẹ̀ torí pé kọ́mọ ni ni níníyàwó lé is not about sex alone àwọn nǹkan míì tó tójú sẹ́ẹ̀sì lọ́gán ọ̀kan nú ẹ̀ nìyẹn ìwọ tó fẹ́ kíyàwó ọmọ dáná fún ọ ó lọ so igi gbogbo àwọn ìbéèrè tá a máa bi àwọn àfáì ṣé mo lè dáná fún boyfriend mi ẹ stop ẹ ìwọ tó ojóbìn tó ò tí ní yìgì lórí ẹni tó fẹ́ fi ọ tó lọ ń bá kádàrá ni kó máa ra búrẹ́dì jẹ kó ní gàrí létọ́ pọ̀ àtàwọn kúlíkúlí tí ó fi ṣe kíni o tí ó fi máa jẹ sàárì tó ń jẹ búrẹ́dì ọlọ́ọ̀tẹ̀ lè bá ṣe kòrónà ò lè jẹ́ orí ìfọ̀rù mọ̀ ká nígbà tí ó sì kòrónà yóò mọ̀ ráwọn ìfọ̀rù ọ̀fẹ́ jẹ yóò mọ̀ rí àwọn kíni o ìfọ̀rù ọ̀fẹ́ ṣùgbọ́n ní ìṣe tí ò sí kọ̀lẹ́tọ̀ kóbìnrin tí di ẹlẹ́tọ̀ ọkùnrin kọ́ wá sọ̀rọ̀ ni ọmọ bá dáná sàárì òun ibi ọba ti lọ gbé ìfọ̀rù fún àwọn àdánwò mi àtọ́ máa ṣẹlẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run nínú àwọn nǹkan míì tá a rò pé ká sọ ní kékeré òun ni ọ̀rọ̀ tí kùrukùru bá bojú ọjọ́ nígbà tí ìtọ́ọ̀rù ti súnmọ́ àwọn àáfàá yanjú ẹ̀ irú ẹ̀ dẹ̀ ṣẹlẹ̀ nìbàdàn tiwa yìí lẹ́nu bí ìjarun tí rọmọdán bẹ̀rẹ̀ àsìkò tí ó yẹ kí òòrùn ọwọ́ kèétó bóyójò fẹ́ rọ̀ bọ́yá nǹkan kan ṣẹlẹ̀ ẹ àsáré máa lọ ṣe fàtàwọ̀ àwọn ni pé tí ojú ọjọ́ bá dàrú àbí kùrùkùrù àsìkò tá a sínú lọ́jọ́ tí ojú ọjọ́ dáa kẹ́yìn lápẹ̀rẹ̀ ní cloud ojú ọjọ́ kùrùkùrù bò lánàá ó bò àsìkò tí ojú ọjọ́ clear last un aago mélòó la sínú bóyá kí n sọ pé kí n lo Ìbàdàn tí wàá ń bì tí mo ti ń sọ̀rọ̀ yìí ká ní pé bóyá bíi six fifty five lápẹẹrẹ irú òní tójú ọjọ́ lápẹẹrẹ bóyá ìjẹta àbí ìjẹni ni tí mò ń sọ ìṣẹ̀lẹ̀ èmi gangan wà ní Ìwó road mo wà ní Ìwó road fúnra mi yes ìjọ sátidé ni ìjọ kejì táwẹ̀ bẹ̀rẹ̀ mọ́ rántí sátọ̀dé ni mo wà ní Ìwó road ní Ìbàdàn bíi ìgbà tí èdè around six ojú ọjọ́ ti dàrú jama oorun tó padà yọ fẹ́rẹ́fẹ́ kọ̀kẹ́ mú ìtani kò mú dání ni àwọn míì ti sínú lódodo masala míì fún nìyẹn ìyẹn náà wà ní masala tó wà nù wájú mi ń bì tí mo ti rò pé bóyá lè sọ̀rọ̀ débẹ̀ bóyá kátàrí kò pọ̀ kó di pé a sọ masala yẹn ni wípé kò tí o ẹni tó já sí mọ́sálẹ̀ lẹ́yìn màá wá yanjú ẹ̀ ṣùgbọ́n à ń sọ ti ojú ọjọ́ ìlọ ká má sáré kánjú lọ sínú ká wo déédé àsìkò wo la sinu kain nijo toju ọjọ́ da àsìkò la sinu eyi ni ọ̀jẹ̀ káwé wọ́jà tẹ̀wọ́gbà ṣùgbọ́n lábala fíkìú kákẹ́yọ fíkìú rẹ̀ tọ́ba wá ṣẹlẹ̀ be ìzà akala insan àwòṣẹ́rìbà zọ́nẹ́n guruba shams àbíkí ni o tùlú ìlfàjìr mọ́sálà lọ́dọ̀ àwọn àfa ẹnìkan ó lọ sínú ó rò pé oòrùn ti wọ̀ abẹ́nìkan tó ń jẹun lọ ó rò pàlúfàjárì ò tí ì yọ fàbọ́ àrọ̀ khìláàfùhù ọ wá padà lọ clear pé mo dẹ̀ ti ṣètọ́rù oòrùn ló tó yọ yìí ah, mo rò pé oòrùn ò lè yọ mọ́ ni kèé ṣe fẹ́ lò fẹ́ẹ́nu sẹ́wọ̀n pé àti kọ́ yanjú mọ́sálà tójú ọjọ́ bá dàrú ìtàwọn àáfàá ní ká ṣe ìjọ tójú ọjọ́ clear kain iná ní ká gbé ìtọ́rù wálé lórí ṣùgbọ́n ká ló ń tàn wáre jahilon aláìmọ̀kan ni kọ̀mọ̀dájọ́ yìí òun wà rò pé ṣèbáni tó ọ̀nà bá ti wọ̀ òun bá sínú lásìkò tí ò ti yẹ kó sínú àbí oúnjẹ ń lọ ó rò pàlúfàjáàrí èyọ lítà lọ́rẹ́ pé àṣàlùfàjáàrí ti yọ mo dẹ̀ jẹ́ sàríwọ́ five thirty nine lónìí ni o ní ìsìnkú àlùfàjáàrí ti stọ́ọ̀pù láti five twenty one o lápẹẹrẹ àwọn afọ ọ̀rọ̀ méjì náà ní lórí ẹ̀ eléyìí kìí ṣe kó lò ẹnu kò lo àìmọ̀ kan ó rò ní ní tó wá ròyìn ọ̀kọ̀rẹ́ èyí tó rinlẹ̀ jù àwọn kan náà àwọn ní àlùkọ́dọ̀ anna alẹ́ ìlùkọ́dọ̀ wọn láwẹ̀ ẹyọ kan san padà ìyẹn ni mamu maliki mamu abu shafi àti mamu ahmed ibẹ̀ ni wọ́n lọ ṣùgbọ́n mamu ahmed ní òun náà pé lákọ̀dọ̀ àlè kò ní san padà isaac àwọn náà ní ò ní san padà àfáwà Dawud azọ̀ìrì ibi táwọn náà lọ nìyẹn àfáwà ibn azmi alandalusi azọ̀ìrì ibi táwọn náà lọ nìyẹn kódà sheikhul islam ibn taymiya rahimahullah àwọn náà ní òní san padà torí pé kèèṣe ni wọ́n dẹ̀ máwọn ẹ̀rí wá kí n parí ẹ̀ ẹ̀rí tán mú wá ọ̀kan nínú ẹ̀ òun ni ọmọ ọmọ nígbà pé wàkúlù wàṣọ́rọ́bù yàtàbá yánà làkọ́mọ́lẹ́kọ́ ètò làábíyádù mínà lẹ́kọ́ ètò làásùwádìí mínà lẹ́fàjẹ́ súnmọ́ àti mọ̀ síyámọ́ ìlàlẹ́ ọlọ́run ni ẹ máa jẹ ẹ máa mu tálùfájàrí ó fi yọ ṣùgbọ́n ọlọ́run gbé wá bíi bíi idiomatic expression tí ó fi rí wípé kí ni òwú dúdú òwú funfun hàn jáde nú òwú dúdú òwú dúdú lòru òwú funfun lọ́sàn tọ́sàn ó fi táìsì rí mọ́lẹ̀ pé àti fẹ́ wọnú ọ̀sán òun wá mú òwú dúdú àtòwú funfun àti ìró òwú funfun òun bá ń jẹun lọ ó lóun ó wàá fi òwú àti dúdú àti fún táàtà wù sàdáàtì òun ó fi sábẹ́ pílò òun kó tó wá di pàànà bíi àsálàm òun àmọ́ wò pé ah sáà sì wà lóru òun ọmọ jẹun lọ́ntò òun kó tó wá di pàànà bíi àsálàm wá sàlàyé ẹ̀ fún pé ah ah ìrẹ́ àbúzárè ìrẹ́ àdíyùbọ́nà sọ ọmọ nǹkan tó lọ ń ni alufajari ni ànàbí òde ni ò tún ààwẹ̀ gbà torí kèsì pọ́nmọ́ mọ́ fẹ́ jẹun ìmí ìtúnṣẹlẹ̀ àdìsí yà wà Asma bintu Abubakri ó ní aftorna alaadi nabi yìí sallallahu alayhi wa sallam yawma ghayni thumma tala'ati shams ó ní lójú ayé ànàbí Asma wọn Abubakri ó ní lójú ayé ànàbí sallallahu alayhi wa sallam àwọn sì tọ́ òrùjọ kan torí pé kùrùkùrù bojú ọjọ́ òòrùn bá padà yọ òòrùn pé kí ni òòrùn padà yọ wọ́n ní wọ́n wá bí ìṣáàmù tóun gbà wá látọ̀dọ̀ ya Fatima tí ya gbà látọ̀dọ̀ ya wa bíntu abubakar wọ́n wá ń bí pé ṣé wọ́n padà nìkan san àwẹ̀ òní oníkọ̀ọ́fẹ́ ìjọba ẹ̀ pé wọ́n nìkan san padà àwẹ̀ yẹn wọn ò nìkan san padà àwọn àfáà tó wájá sí wípé ọ̀ràn yẹn nìkan san padà ànábì òní ọ̀yà kan lọ san padà torí pa ìmọ̀ kan àlàkọ́tọ̀wù ni òun ni tó fà so èyí ẹni tó bá já sí pé ó ṣe àṣìṣe èyí tó rinlẹ̀ jù náà ọ̀rọ̀ àwọn onímọ̀ kò ní san padà ṣùgbọ́n tó bá padà sáwọ́ kẹ̀tìyàtọ̀ ṣùgbọ́n kí èso ọ̀rọ̀ yẹn kó san padà ìwọ̀nba tá a lè sọ láàrin wákàtí kan tí wọ́n fún wa òun nìyẹn àwọn mọ̀sáìlú míì tún kù tí ó sì àsìkò bí àwọn tó bá wẹ̀ jẹ bí inú ìsìnlẹ̀ Yorùbá tiwa wọn lẹ́ni tó bá ti gbà wẹ̀ kò gbọ́dọ̀ wẹ̀ lọ́sàn èèyàn lè wẹ̀ lọ́sàn àwẹ̀ bí wẹ̀ lọ́sàn àwẹ̀ kò wẹ̀ jẹ́ jíjẹ pákó tó o bá ti gbé mi kò wẹ̀ jẹ́ àbí even brush náà ló lò tó o bá ti gbé mi kò bá wẹ̀ jẹ́ gbígba abẹ́rẹ́ kò sínú tó bá wẹ̀ jẹ́ àwọn tó jẹ́ obìnrin wọ́n lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà tán bá ń dáná iftar zauku to'am kan tọ́ oúnjẹ wò tí wọn ò bá ti gbé mi wọn ara tọ́ òkè yóò dùn àbí ṣúgà dùn wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n dẹ̀ túta kọ̀bàwẹ́ wọn jẹ́ àtàwọn mọ̀sáìlù míì tí ò ní sásìkò abẹ́lẹ́ wọn bá ta sọ ọlọ́jọ́ wúlò fún wa láyé àtijọ́ ọ̀gbìn ìdàlùkì àwọn ọmọ ya wa TFS tí wọ́n ṣe agbátẹrù ètò yìí nígbà tí coronavirus ń bẹ́ẹ̀ nù ọ̀rọ̀ ọlọ́wọ́ sáà máa lọ so n máa ń ṣe tí wọ́n kó àwọn èèyàn jọ lọ́dọọdún ni ló di online ọlọ́run bá ní kákò ìhàn àbàrọ̀ sí kó nbu àgbà ńlá ayé o kò forí ẹ̀ṣẹ̀ jìn wá ọlọ́run ká máa lọ ṣe umra ká máa lọ ṣe hajj ká máa rírun jamaat ká máa rí tọ́ọ̀rù ṣe ká máa rí tiẹ̀ ṣe forí ẹ̀ṣẹ̀ jìn wá ọlọ́run àtúbà o rọ̀bánà ṣìfọ̀ ànàlá àdáàbá iná mọ̀mẹ́nu subhanaka wa atubu ta'ala wa barakatuh.